pátápátá gbogbo ẹ̀yin ọlọ́jà ẹ gbé ọjà yín wá sí Orísun tẹlifíṣàn gbogbo yín lẹ mọ̀ wípé kò sí nǹkan tí n bá ti fẹnu mi sọ tẹ́ ẹ̀ ní bá bẹ́ẹ̀ ẹ gbé ọjà yín wá ẹ wá ṣèpolówó lórí Orísun bó jẹ́ ṣe ni máa bọ̀ bó jẹ́ aago tà máa bọ̀ bó jẹ́ ẹ̀gbà ọrùn bó jẹ́ bó jẹ́ mọ́tò ló ń ta bó jẹ́ ọkàn méjì máa gbé bọ̀ lórísun o fẹ́ ra wákàtí kan màá tà o fẹ́ ra ìṣẹ́jú kan màá tà o fẹ́ ra ìṣẹ́jú méjì màá ṣe é lórí èèlò chikinni money owó òdá kan mu in fact èmi ni mo sọ bẹ́ẹ̀ owó tí ẹ máa san fún ìṣẹ́jú kan wàláì kò pé owó data data tẹ́ ń rà sórí fóònù kò tó. Hmm yẹn súnmọ́ mi lórí Orísun tẹlifíṣàn torí pé ìsúnmọ́ra ẹni là ń mọ̀ ṣe ẹni ẹ mi gbogbo olùtajà àti olùrajà pátápátá bá a bá ṣèpolówó ọjà tá à ń tà ní ajé máa fi bugba jẹ tá a bá jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé nǹkan báyìí ni mò ń ṣe ní ajé máa fi bugba jẹ ìwọ náà súnmọ́ mi súnmọ́ mi lórí Orísun tẹlifíṣàn jẹ́ kí n polówó ọjà tó ń tà jẹ́ kí n jẹ́ kí gbogbo èèyàn gbọ́ sí kí ọjà kó bá lè bu wàrà wàrà wàrà kí ajé ṣe kí ni kó máa lọ sí ilé ìfowópamọ́ lójoojúmọ́ ní lásìkò lásìkò as a matter of fact kó tún ní ah kí ló ń pè ó eh, kó tún ní eh, ọ́fíìsà tí ó mọ tí ó mọ bá wọ́n gbọ́ tí ó mọ gbowó rẹ̀ lọ sí ilé ìfowópamọ́ lójoojúmọ́ lójoojúmọ́ àdúrà mi fún gbogbo yín nù torí pé kẹ́yìn náà kẹbà lè ṣe kíni kẹbà lè donílé lórí kẹbà lè donílẹ̀ kẹbà lè ralẹ̀ sí Orísun estate kì í ṣe torí èyí ò nìkan ni mo fi mo fi ní kẹ gbé ìpolówó yín wá sórí Orísun tẹlifíṣọ̀n hmm. ǹjẹ́ ẹ mọ̀ wípé Orísun promo Orísun estate pẹ̀lú àjọ King Builder ṣe mọ̀ pé ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ó sì ń tẹ̀síwájú nítorí pé wọ́n fẹ́ kẹ́ ẹ̀ dònílé ó fẹ́ kí n dònílé ó fẹ́ kí gbogbo pátápátá ká dò nílé tó bá ti ra ilẹ̀ lórí Orísun tẹlifíṣàn anywhere tó bá wù yín ní kẹ́ ẹ ra ilẹ̀ yín sí a máa gbà á a máa ràn yín lọ́wọ́ a máa tì yín lẹ́yìn a ò ní jójú ó tì yín níbikíbi tó bá fẹ́ ra ilẹ̀ wa sí tó bá ti mú owó ìlàjì wá wọ́n fún ẹ ní allocation ilẹ̀ títì ẹ tó o bá ti gba allocation ilẹ̀ títì ẹ immediately náà ti máa fún ẹ ní ten bag of cement ten bags bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà náà ni wọ́n máa fún ẹ ní five hundred blocks àwa náà la lè ṣe Orísun tẹlifíṣàn ló lè ṣe àjọ iléeṣẹ́ King Builders ló lè ṣe ẹ̀yin ẹ súnmọ́ Orísun tẹlifíṣàn ẹ súnmọ́ Orísun estate ẹ súnmọ́ àjọ King Builders kéyìn náà kẹ́ ẹ̀ dònílé lórí ilẹ̀ wa tá a bá ń tà ní four hundred and fifty thousand naira o lè san two hundred and twenty five thousand naira tó o bá ti san wọn máa fún nílẹ̀ so sórí ìwọ tó o ní ilẹ̀ ní tó o ní owó tó tó two hundred and twenty five thousand naira sí àkáǹtì nísìnyí máa mú bọ̀ lórísun ẹ́stéètì wàá ra ilẹ̀ ìmídẹ́ẹ̀dì náà máa fún ẹ ní búlọ́ọ̀kù ìmídẹ́ẹ̀dì náà máa fún ẹ ní sìmẹ́ǹtì tíṣẹ́ máa bẹ̀rẹ̀ wàá dẹ̀ ra máa ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ká tó wí ká tó fọ̀ kò bá parí ṣe rí mi ì tí ì rí èèyàn tó yẹ pé ó máa tó kò wọ́pọ̀ ní èèyàn tó yẹ pé wọ́n máa ń ní owó ilé àbí owó ilẹ̀ àmì owó tó máa fi kọ́lé wọ́n ti ní báyìí wọ́n dẹ̀ kọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣe rí orin tí mo kọ lọ́jọ́ tèmi náà ra tèmi tí mo ní wẹ́rẹ́ ló bá mi ṣe ee wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun tí mo rò wípé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun tí mo rò wípé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ṣé wá rí orin yìí ẹ̀yin náà máa kọ ní agbára Ọlọ́run ní agbára Elédùà mo fẹ́ kẹ́yìn náà kẹ́kọrin ayọ̀ yìí pé ọlọ́run ti bẹ́yìn náà ṣe ti ẹ ti ẹ pè mí màá ṣe mc housewarming yín lọ́fẹ̀ẹ́ ló fò mí ní gba one naira bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fún mi lẹ́lẹ́rìn dòdò yín mú bẹ́ẹ̀ fún mi lómi yín mú pétò lára olúbọ̀ ó ṣe gbà omi rèé yín dúpẹ́ lọ́wọ́ yín yín wà yín ṣe mc fún yín lọ́fẹ̀ẹ́ tẹ́ bá ilẹ̀ tẹ́ bá ilé sí Orísun estate nìkan ni o bẹ́ẹ̀ ni ìlúkìlú tẹ́ ẹ bá wà ẹ pè mí màmá jẹ́ yín ni o nítorí pé mo fẹ́ kẹ́ ẹ dùn nílé lórí kéyìn náà kí ẹ bọ́ lọ́wọ́ à ń dá àjọ ojoojúmọ́ fún láńlọ́ọ̀dù àjọ oṣooṣù àbí àjọ ọdọọdún fún láńlọ́ọ̀dù gbogbo alámọ̀ pé gbogbo kínní kò rọrùn ṣùgbọ́n téèyàn bá ti ní wà nínú ilé ara ẹ̀ ó máa ní ìfọ̀kànbalẹ̀ á lè tẹ̀síwájú á lè lákòjọ gan pàápàá um um eléyìí ó dọ̀wọ́ yín ó dọ̀wọ́ mi ó dọ̀wọ́ gbogbo wa ẹ̀yin náà mọ̀ wípé Orísun tẹlifíṣàn nìkan ló lè ṣe é a kò sí èèyàn kankan tó lè ṣe é Orísun tẹlifíṣàn ló lè ṣe é kó máa gba owó ìlàjì lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé ẹ ní rí ìdààmú àwọn ọmọ onílẹ̀ kò sí ìdààmú sí ọ̀bọ kò sí ìdààmú igbá kò sí ìdààmú àwo gbogbo nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ ló máa bá yín ṣe ní ìrọ̀rùn bó ṣe àti jẹ́ wípé ti darapọ̀ mọ́ àjọ iléeṣẹ́ Orísun Estate àti àti àjọ King Builders. Uh.